الله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا àwọn ìjọ amadíyà àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe mirisa gulam ahmadu lànábì àwọn amadiya lòjíṣẹ́ àwọn amadiya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe masiu tí a ń retí isa ọmọ mariama kì í gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ dìyà níyà kí gbogbo wa lọ máa dájú pókúrọ ni mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ pókúrọ ni gbogbo wọn o kára ó fi sọ̀rẹ́ sọ wa káàmẹ́dì kèfèrí o sí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà káàláwùlà níbẹ̀ Mirza Gulam Ahmadu àti Shehu Ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú Ibrahim Niyas òkúrọ̀ ní gbogbo wọn o ẹ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin káláwù ràn wá sí o kó fi súnà rẹ̀ borí o àwọn ìjọ amábíyá àwọn tó ní kọdíyá níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mírísà Gúlam Ahmadu lànábì àwọn Ahmadiyya lòjíṣẹ́ àwọn Ahmadiyya múrítàdọ̀ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Masihu tí a ń retí Isa ọmọ Mariama kì í ṣe Gúlam Ahmadu torí Allahu kò rán níṣẹ́. bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ dìyà níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pópúrọ̀ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù o òpúrọ̀ ní gbogbo wọn o kára ó fi sọ̀rẹ́ wa káàmọ́dì kèfèrí o bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya káláwùláwà níbẹ̀ mirza gulam ahmadu àti shehu ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas òkúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin káláwù sí o. kó fi súnà rẹ̀ borí o àwọn ìjọ بسم الله والحمد لله والصلاة والسلام على محمد بن عبد الله وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته أنني يوم السبت déètì òní ní twenty six four fourteen forty two. mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín Taalim TV lábẹ́ àkòrí ìjókòó irọ́ Ahmadiyya irọ́ Ahmadiyya. èyí ni ìjókòó kẹta lórí àkòrí náà irọ́ Ahmadiyya ohun tó sì jẹ́ àkọlé àkọ́kọ́ ni ìjọ Ahmadiyya wọ́n bàá tì wọ́n gbódó ńlá wọ́n bà á tì wọ́n gbódó ńlá. àlàyé bí wọ́n ṣe bà á tì là ń ṣe lọ́wọ́ láti ìjẹta. àwọn ẹ̀rí máa jẹ́ mi nsò òun náà sì ni a fi ń han àwọn ènìyàn. nítorí wípé ẹ̀jẹ̀ ẹ̀rọ ó ń bẹ nínú ẹ̀jẹ̀ àmàdíyà omi ara wọn irọ́ ni ẹ̀jẹ̀ ara wọn irọ́ ni wọ́n mọ èrú ṣe ju agbábọ́ọ̀lù lọ. àmọ́ o àwọ̀ ó sọ ọ̀rọ̀ a fi ẹ̀rí tì leta lẹ́tà àwọn nka ń leta lọ́wọ́ lẹ́tà wa la nka kà ni ní àná a a ní lórí ètò àmọ́ alihamdulilayi apadà rí díẹ̀ sí i wàyí àwọn kan tún lè máa sọ pé àwọn ò rí lẹ́tà yẹn lójú screen bí kò má jẹ́ pé ọ̀tọ̀ ni tí wọ́n kọ ọ́ bẹ̀ ọ̀tọ̀ ni nǹkan tí mò ń kà jáde ẹ bá mi display lẹ́tà náà kábẹ̀ lórí lẹ́tà tiwọn lẹ́tà tẹ́ ń wò lójú screen yìí ẹ rí ní ìsìn gbogbo ẹni tí ẹ bá ń wò lórí Facebook lórí Talim TV ọ̀rọ̀ eléyìí kú ò ní ọ̀rọ̀ wọn ni wọ́n pé lẹ́tà tẹ́ ń wò lọ́ọ̀kan yìí lójú screen yìí Ahmadiyya Muslim Jama'a Nigeria. màá tún sáré kà á sétí yín tó bá yàtọ̀ sí lẹ́tà tá a máa díyà kọ ẹ pé kí wọ́n display lẹ́tà tiwọn sójú screen fàyè. January four two thousand and two mo lè má láǹfààní àti sú o àmọ́ màá kà jáde brother Abu Rahima Mikail. Dear brother, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Our Jama'a, Ahmadiyya Muslim Jama'a, has listening with keen interest. Uh, wọ́n fún ọ̀rọ̀ kan bẹ̀ yẹn, ó yẹ kí tòun wà ń We listening to something, so wọ́n fún tòun. So, our Jama'a. Ahmadiyya Muslim Jama'ah as listening with keen interest to your cassette titled Arojare Ahmadiyya, which was reportedly launched in Ibadan recently, and all the points raised against the Jama'ah meticulously noted. Paragraph 2. The Jama'ah no doubt concede to you your right to freedom of expression as guaranteed by the Nigeria Constitution. Even though it never occurred to you to invite our members to the launching of the cassette, but you rather preferred to extray us in absentia paragraph 3. However, for the sake of truth, proper decorum, and great sense of modesty, and for the purpose of giving you the chance to substantiate all the points you have raised against us, as well sorry. However, for the sake of truth, proper decorum, and great sense of modesty, and for the purpose of giving you the chance to substantiate all the points you have raised against us, as well as the fatwa you have pronounced. You have pronounced on the only founder of the Jama'ah and its members. The Jama'ah represents, uh, the Jama'ah requests you to be man enough to accept a public dialogue with scholars of the Jama'ah so that the record could be put straight. We also concede to you the right to choose the date and venue for the dialogue, but it, it has to be a public place and to be moderated by a neutral person. We assure you of maximum security arrangements wherever and whenever the dialogue is fixed because our own Jama'ah is an orderly, well-disciplined, modest, law-abiding, and peace-loving Islamic group that keeps no malice against any individual or group of individuals irrespective of their religious of their religious and other many. It should be irrespective of their religions. Anyway, we will be very appreciative of your uncowardly honoring this invitation of ours for the sake of truth, the cause which you claim to be championing. We eagerly await your earliest and positive response to this invitation. Wasalam. Signed by T. Ola Shoboyede, General Secretary. ẹni kíjọ Amadiya níjókòó wọn kí wọ́n ka lẹ́tà tiwọn tí mo kà yìí kí wọ́n kà jáde tó bá yàtọ̀ sí nǹkan tí mo kà ìyẹn ení ẹlẹ́ẹ̀kejì the next letter tó jẹ́ èsì tèmi fún wọn ẹ̀yin tẹ́ bá wà lórí Facebook ẹ bá ní confirm if there's any problem with the voice or the appearance kí ẹ tètè the comment yín. engine sínú ilé yìí reduce ẹ díẹ̀ díẹ̀ sísàlẹ̀ now I jẹ́ ká continue lẹ́tà tèmi kọ sí wọn nígbà tí wọ́n kọ let us mi me. January 4, 2002. Èsì tèmi rèé o. In the name of Allah subhanahu wa ta'ala. Amadiya Muslim Jama'a Nigeria. General Secretary Ti Ọlá Ṣóbóyèdé. Asalaamu ala mani taba alihuda a reply to an invitation to a proposed debate by Ahmadiyya Muslim Jama'at Nigeria. Your letter dated January 4, 2002 was brought to me on Yom Ahad, January 27, 2002 my observation on this kind of the invitation is unsatisfactory. The uncountable series of such debates has failed to produce a winner and a loser between the concerned parties. vices, and derailment of Ahmadiyya ideology are fundamental. So, any debate on Ahmadiyya Jamaat should end in knowing who is who among the so-called Muslims. As in third paragraph of your letter, I have agreed to be man enough to accept a public dialogue with scholars of the Jamaat with the following conditions. One, the theme of the debate shall be Mirza Ghulam Ahmad, an impostor or a claimant. Two, throughout the debate, you are not allowed to say alayhi salam anytime Mirza Ghulam Ahmadu's name is mentioned or saying alayhi salam upon his name will automatically lead to saying la'anatullahi alayhi by the Muslims in attendance. Three. There must be a Muslim judge or qadi, not a moderator, who is relatively versed in English language, Arabic language, and Islamic studies, and who is neither an Ahmadist nor a Christian. Condition number four. There must be a declared pronouncement by the judge or Kadi at the end of the debate on whether Mirza Ghulam Ahmad is a true claimant or a plain impostor. Condition number five, the declared pronouncement must be based on the Holy Quran and the authentic traditions of Prophet Muhammad peace be upon him, in connection with the established practices and understanding of the honorable companions of Prophet Muhammad radiyallahu Condition number six.